ògo ni fún jésù lókè ọ̀run gbogbo àyànfẹ́ àti ọmọ ọlọ́run ẹ gbọ́ ìdí pàtàkì tí mo fi wá sórí níbí ẹ̀ olúwa ní òun fẹ́ bá mi sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ kí n wà nínú ìhámọ́ kí n má rí fífún ọ̀run fún ogójì ọ̀sán àti ogójì òru April thirty to June nine olúwa ní lórí nàìjíríà ilẹ̀ yorùbá àtàwọn àyànfẹ́. wọ́n ẹgbọ́n tí ọba àwọn bá sọ fún mi nínú àdìtú tí ọlọ́run ní kí n sọ fún gbogbo ayé wá mo rí ìlù ńlá olójú méjì drums tí àwọn èèyàn rọ́mọ́ tí wọ́n ń lù mo rí ọwọ́ kan látọ̀run wá ó lu ojú ìlù àkọ́kọ́ ya láìpẹ́ ọwọ́ kan tó lu ojú ìlú èkejì ya síbi àwọn èèyàn ń gbé igi yẹn jó láìpẹ́ igi yẹn dẹ̀ wó àwọn èèyàn ṣubú lulẹ̀ olúwa kí ni ìtumọ̀ ohun tí ẹ mú mi rí ọlọ́run sọ pé ìlú tí mo rí yẹn nàìjíríà ni ojú èkíní tí mo rí yẹn ìṣọ̀kan nàìjíríà ojú èkejì ni àlàáfíà nàìjíríà pé bí ẹni wòlíì àbí ẹnikẹ́ni bá sọ fún mi pé ìṣọ̀kan sì wà ní nàìjíríà àbí àlàáfíà sì máa jọba láì jẹ́ pé nàìjíríà pín ó ní kí n gbàgbọ́ pé wọ́n tan ayé ni o wọ́n dẹ̀ tan mí ni o wọ́n sọ àkókò pínpín fún mi wọ́n dẹ̀ sọ ohun tí yóò ṣẹlẹ̀ wọ́n tán sọ fún mi nìyẹn o ilẹ̀ yorùbá ẹ máa múra o ìyẹn ni kòkòrò o wọ́n máa gbìyànjú bá ti ń gbìyànjú tó kálàáfíà lè wà kí ìṣọ̀kan lè wà olùwà ní bá ṣe gbìyànjú sí ló yóò máa yíjọba yẹn dànù olùwà lòun lọ́wọ́ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí nàìjíríà torí pé ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́ ti ń sàn jù ní nàìjíríà pé ìbínú ló wà lórí nàìjíríà tá bá fẹ́ kan yí padà tá bá dẹ̀ fẹ́ kan continue ọlọ́run lòun ti dé sí nàìjíríà pẹ̀lú ìdájọ́ ìyẹn ìkíní èkejì mo rí ẹlikọ́fítà méjì lójú ọ̀run wọ́n kun ìkan ní ọ̀dà nàìjíríà táwọn méjèèjì kọjú ìjà síra olúwa ní láìpẹ́ orílẹ̀-èdè nàìjíríà torílẹ̀-èdè kan fẹ́ gbógun dìde sí nàìjíríà tó dẹ̀ máa la ìdásí àwọn UN sí kí a gbàdúrà o ọlọ́run ní jẹ́ kí ibi ó wá sí nàìjíríà o títí ìfẹ́ ọlọ́run yóò fi ṣẹ lórí ẹ̀. ẹ̀kẹta mo rí bàbá òsínbàjò mo rí ìkùkù ńlá bò ó wá ń sáré nínú ìkùkù yẹn ṣùgbọ́n fìlà orí ẹ̀ bọ́ sọnù nínú ìkùkù yẹn tó bẹ̀rẹ̀ sí ń dùn láti sá kò tí ì jáde kan tó gba àmì yẹn kúrò lójú mi ẹja gbàdúrà fún wọn. ní àtẹ̀lé mo rí aga mẹ́ta nílùú èkìtì o tí wọ́n kọ welcome back welcome back welcome back wọ́n dẹ̀ kọrúkọ fáyọ̀ṣe sí fáyẹmí sí ṣẹ́gun òní mo rí fáyọ̀ṣe jókòó létí ẹ̀ mo rí ṣẹ́gun ẹ̀ẹ́ fáyẹmí jókòó nígbà tó di àkókò tí fáyẹmí òní mo rí i pé wọ́n yí ojú aga yẹn dànù mi ò rí i pé ṣẹ́gun òní padà ṣe gómìnà èkìtì lákòókò yìí but kò sí tàdúrà ò lè ṣe àtàánú tẹ ẹ bá lè gbàdúrà fún un ṣùgbọ́n tọ́lọ́run sọ fún mi lèmi sọ yẹn ní àtẹ̀lé olúwàgbémi lọ sí ààfin òní ọ̀fìfẹ́ mo rí máìkì méjì tá à so mọ́ ààfin yẹn olúwa kí ni ìtumọ̀ tí máìkì méjì ọba àwọn bá sọ fún mi pé máìkì àkọ́kọ́ wípé tàkúté federal government máìkì kejì tàkúté ilẹ̀ yorùbá olúwa ní kí ẹ sọ fóònù òfìfẹ́ ní àkókò yìí kó má sọ̀rọ̀ kó má dẹ̀ dákẹ́ kó má dẹ̀ ṣaláì sọ̀rọ̀ olúwa ní kí ni pé wọ́n dẹ tàkúté ọ̀rọ̀ fún o kó wà very careful. ní àtẹ̀lé mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n sọ pé àwọn freedom fighter nínú fíìdì ńlá nínú fíìdì yẹn mo dẹ̀ wá rí àpótí ìbò láàrin wọn kí ni àpótí ìbò wá ṣe níbí Olúwa sọ pé bá ń ṣe bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n wà yìí pé olóṣèlú ti wù àárín wọn pé politician ti wù àárín wọn àwọn tó bá jó lóòótọ́ ń bẹ̀ ká very careful ní àtẹ̀lé mo rí i pé wọ́n ń sin òkú àwọn agùnbánirọ̀ àtànàk ọ̀fíìsà olúwa ní kí gbogbo nàìjíríà gbàdúrà ẹni ẹ̀lẹ́sàn tán bá fẹ́ ṣe àwọn agùnbánirọ̀ àtànàk ọ̀fíìsà olúwa lòun ní nàìjíríà tó fẹ́ fi ṣe ètùtù báyìí o mo sọ ti ọlọ́pàá lọ́dún tó kọjá lọ́gọ́sì o november mo sọ ti bàbá tv joshua o mo sọ ti bàbá adébóyè o ẹ criticize mi kò kàn mí o níta ara mi mo tún sọ yìí ká wà very careful. ní àtẹ̀lé mo rí aṣọ ọ̀fọ̀ ńlá tó ń fẹ́ káàkiri Lagos State ní ojú ọ̀run tó dídùn ẹ gbàdúrà o àjálù ńlá ọ̀ní tó jálu Lagos State o ní ìtẹ̀síwájú olúwa ní ká gbàdúrà o before now to February seventeen nàìjíríà tó fẹ́ ṣọ̀fọ̀ méjì o ọlọ́run dẹ̀ ń sọ fún mi pé gómìnà kan nínú ìjọba àwọn tó ń lọ yìí ó fẹ́ kú o tó bá jẹ́ ọmọ ọlọ́run kò gbọ́dọ̀ kú o ẹ̀ta ẹ gbàdúrà o àkókò yìí ẹni wòlíì tó bá ń jẹ tó bá ń mu àkó <laughs> ìpè rẹ̀ lágbára mi ò lè ṣàtúnṣe o orílẹ̀-èdè dídùn o ojú ọ̀run orílẹ̀-èdè dídùn o kẹgbọ́n mi àwọn tí mo rí nìyẹn ní ìpa ní èyí tí ó lọ sí òpin mo rí gíláàsì tí ojú yìí tó pọ̀ lójú ọ̀run olúwa kílì túmọ̀ eléyìí ọba àwọn bá sọ fún mi pé wọ́n fẹ́ ṣe àjọ àìsàn ojú fáwọn àgbáyé wọ́n sọ àwọn àdìtú kan fún mi nípa àìsàn ojú yẹn ṣùgbọ́n mi lè sọ lórí media ẹ̀ because of criticism àti controversy nítorí yẹn mo rí ìwé lákàtà kọrúkọ àwọn èèyàn sí mo rí pé wọ́n dẹ̀ pa orúkọ ọ Lai Muhammed rẹ láìpẹ́ yìí ẹ lọ wò ó olúwa sọ pé kí ẹnikẹ́ni má jẹ́ kọ̀rọ̀ Lai Muhammed ó dùn wá ní nàìjíríà mọ́ nílẹ̀ yorùbá especially ilẹ̀ yorùbá wọ́n ti pa orúkọ ẹ̀ rẹ ẹ lọ kọ́lẹ̀ eléyìí ti nàìjíríà eléyìí ti christianity one wọ́n gbé mi lọ sí hall ńlá kan sí warehouse ńlá kan nínú warehouse yẹn mo rí gbogbo pásọ nàìjíríà àtàwọn àgbààgbà àtàwọn olórin gbogbo ọbẹ̀ sí ń ra ọjà ọbẹ̀ sí tajà ọbẹ̀ sí ń rajà kí ni mo wá ṣe bí ọba àwọn bá sọ wípé ìran ìjọ ní nàìjíríà pé òwò la fi ń ṣe o ìbínú ọlọ́run dẹ̀ ti dé kí a yí padà ọba àwọn bá sọ pé ìran àti àwọn atúmọ̀ ìran atúmọ̀ ìran amúranṣẹ́ olùrànlọ́wọ́ ìran pé ìran ò sí lọ́wọ́ wọn mọ́ pé àwọn mú ìran ìjọsòwò ní ṣọ́ọ̀ṣì wà lọ́wọ́ ẹ̀ nàìjíríà báyìí o pé òun dẹ̀ ti wá pẹ̀lú ìbínú láti bí àwọn ìran sọlọ́run wò pé ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń da nàìjíríà pé ìránṣẹ́ ọlọ́run ọwọ́ àwa ìránṣẹ́ ọlọ́run ló wà kí ayá ayé padà torí ìbínú tó ń bọ̀ yìí. ní ìtẹ̀síwájú ọba àwọn bá sọ fún mi pé kí n sọ fún gbogbo àgbáyé gbogbo nàìjíríà gbogbo àwọn ọmọ ọlọ́run kí a kúrò nínú àìṣòdodo ní ti ṣe Si olúwa ní gbogbo ayé ni yóò gbọ́ ọ pé ṣèèṣì ń ṣe àìṣòdodo wọn ìyípadà ṣùgbọ́n òun bọ̀ pẹ̀lú ìbínú lórí wọn pàápàá ìjọba wọn wọn ní wòlíì tó pọ̀ bọ̀tì wọn á mà pé mẹ̀káyà dìde láàrin wọn tí wọn nìyẹn ní ti bàbá adébóyè ẹ gbọ́ dáadáa o mo rí bàbá adébóyè pẹ̀lú màmá wà ní airport wọ́n rìn lọ bí ìgbà tán ṣe lójijì ní ẹ̀rí màmá máa pòórá kí lè àmì olúwa sọ fún pé ká gbàdúrà fún bàbá o kó má tún sìnkú ìyàwó kó tó lọ láyé o. tírì ntú nípa ti bàbá olúwa ní gbogbo tó ń sọ nípa rìdíìn lòun máa mú wá sáyé mú wá sí ìmúṣẹ pé tí bàbá yànyàn bí òun yànyàn pé òun ò ṣe ní ìkankan ṣe pẹ̀lú ẹ̀ pẹ̀lú yíyànyàn pé n tó ń sọ nípa rìdíìmù kó máa mú wa mo rí àwọn èèyàn kó jáde ní redemption camp pẹ̀lú ìjà pẹ̀lú ọlọ́pàá olúwa ní òpin redemption camp ni mo rí yẹn tírì ọlọ́run tó sọ ilé fún mi ò pé wọ́n sọ pé bàbá Oyèdépò òkùnkùn o àbí kì í so ọlọ́run ò sọ fún mi pé òkùnkùn ni o ẹ má ṣe mí gbọ́ o ọ̀tọ̀ bá àwọn bá sọ fún mi pé títí bàbá Adébóyè yóò fi kú láyé kò gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì bàbá Oyèdépò lọ sóhunkóhun tó bá lọ ní tí yóò fi san láàánú oṣù mẹ́ta oṣù mẹ́sàn-án ọdún kan gbogbo ilẹ̀ ẹ̀gbọ́ olúwa yóò wà pẹ̀lú àwọn ọmọ ọlọ́run nkún tó bá wọn àwọn àyànfẹ́ lẹ́lẹ̀ pè mí o níta ara mi nìyẹn ti ara mi sí àwọn èèyàn lákòókò nìyẹn kí gbogbo wa dẹ̀ padà sínú olúwa olúwa yóò wà pẹ̀lú wa ẹ gba yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣẹ̀ǹdí mẹ́ṣẹ́ẹ̀jì yìí káàkiri ayé nọmba one ohun tí mo sọ fún yín ni pé gbogbo ẹ̀bẹ̀ tí mo ti bẹ̀ fún ogójì ọjọ́ nínú ìhámọ́ láìrí fífún ọrùn yẹn ẹ ó kó àjọ rẹ̀ nọmba two gbogbo ẹni tó sẹ́ẹ̀dì mẹ́ṣẹ́ẹ̀jì yìí mi fún yín lówó mi fún yín ní kankan mi ra dátà fún yín ṣùgbọ́n gbogbo ẹni tó sẹ́ẹ̀dì ẹ̀ ọjọ́ ayọ̀ yín ò ní bá yín nínú ibojì nọmba tírì ohun gbogbo tí a pè ní òfo láyé kò ní bá kò ní dojú ìjà kọ yín Jésù Olúwa wa àmín kí ẹ dẹ̀ gbàdúrà yìí fún èmi kí n má kú ikú mẹ́rin ikú èkíní ikú ẹ̀ṣẹ̀ ikú ẹ̀ṣẹ̀ ìyẹn ni pé kéèyàn padà kó ní ìpẹ̀yìndà ó kú láì ní Jésù ikú ẹ̀sín ni ikú èkejì ikú ẹ̀gàn kí ọjọ́ ọ̀la máa kú mẹ́yìn lọ́wọ́ táwa máa sọ pé ah, kó bá kúkú náà bá ọdẹ dá o ikú ẹ̀kẹta ni ikú ẹ̀ṣẹ̀ ikú ẹ̀ṣẹ̀ ikú ikú kéèyàn kú kó tó kú àti ikú ayérayé ikú ayérayé ikú esi ni kéèyàn máa jó sínú mọ́tò jó sínú píréènì ikú ẹ̀ṣẹ̀ òun ni kú kó má ní Kristi ikú kéèyàn kú kó tó kú ni pé ikú kí ọjọ́ ọ̀la máa kú mẹ́yàn lójú ikú mẹ́rin yẹn kó má ṣe pa èmi àtẹ̀yìn kí n dẹ̀ rí Kristi kí n torí ikú ẹ gbàdúrà fún mi kí n má dẹ̀ lò kọjá ọjọ́ mi láyé. kí n má rí àyè láti lo extra day extra day tí juanu lò ni wọ́n fi bẹ̀ lórí ọjọ́ tí jésù ọjọ́ tí johannu ti baptist jésù ọjọ́ yẹn ló yẹ kó ti submit kó ti máa lọ ó ti parí iṣẹ́ e, ọba eskaya ọjọ́ tọ́lọ́run ti ránṣẹ́ wá ló ti yẹ kó máa lọ extra day tó béèrè fún olóbàjọba jẹ́ kí ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ kí n má lè lo extra day kí n tó lọ lẹ́ẹ̀kan sí i olúwa ní ká gba àwẹ̀ twenty one days o ní july láti july wá èkínní olúwa ṣe ohun tí yóò fẹ́vọ̀ lẹ̀ yorùbá gbogbo ọmọ yorùbá káàkiri nọmba two olúwa jẹ́ kí n tó ń gbomijé lójú mi jẹ́ kó gba ijó ayọ̀ lẹ́sẹ̀ mi nọmba three prayer point olúwa gbogbo àwọn tó ti kúrò nínú olúwa olúwa fún wọn lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí láti padà ní tá àwẹ̀ yẹn dúró lé lórí yẹn fún ti ojú lẹ́ẹ̀kan ló jẹ́ kí n sọ mẹ́sẹ̀gì sí sọ nọ́mbà mi sórí mẹ́sẹ̀gì nípa tójú lẹ́ẹ̀kan tabara ẹni tó pè mí màá sọ fún ìjìnlẹ̀ tó wà ń bẹ̀ o eight three eight zero three zero five six two ọlọ́run dẹ̀ sọ fún mi pé mo ti ń ṣe àwọn àṣìṣe kan nípa fífàyè gba fóònù àti mídíà láti gba bíbélì àti òun lọ́wọ́ mi kí n wà very careful kí n dẹ̀ sọ fún àwọn àyànfẹ́ bẹ́ẹ̀ thank you bá mi pín mẹ́sẹ̀gì fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àti gbogbo àgbáyé thank you God bless you.